معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته akẹ́kọ̀ọ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ òun náà ni ọba tí adúpẹ́ fún. adúpẹ́ fún ọlọ́run ọba yìí a sì yin ọlọ́run ọba náà kàmáyàn bá fi bijalali wajihi wa azimi sultani ẹgbẹ́ bọ́lá tó sí gbígbàngbà àti tọ́jú ọlọ́run ọba wà láwọn ó sì tàn náà wọn àárín. abẹ́rẹ́ àbáwá àwọn ọ̀pá tí ọlọ́run ọba àlejò ẹlá máa ń ṣe gbogbo ẹni tí a bá ń tọ́jú ọlọ́run ọba àwọn ọ̀dọ́ àwọn sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ kí ó mọ̀ hàn rẹ̀ fún ìkọ̀kan wa. àwọn ọ̀dọ́ àwọn sọ̀rọ̀ àwọn ìjọba ní ìgbàgbọ́ àṣàkẹ́yìn kó tí wọ́n sínú àwọn ẹrú ẹ̀ tí wọ́n jẹ́ olùdókòwò fún ọlọ́ọ̀bà. àwọn ọ̀dọ́ àwọn sọ̀rọ̀ àwọn ìjọba ní ìgbàgbọ́ àṣàkẹ́yìn àwọn tó máa ń kọ́kọ́ ọlọ́ọ̀bá lórí àwọn ikọ̀ àwọn ìjọba ọlọ́ọ̀bá ilé tí ọlọ́ọ̀bá àríkẹ́lá ń ṣe lé wọn lórí ilé tó hàn ní àpẹẹrẹ tí wọ́n pamọ́ nínú àwọn àpáwọn yìí. ajọ́ ìpá wọn kò sí ẹnìkan kan tó tá láti máa jọ́sìn fún àyàfi ọlọ́ọ̀bá Allah. a sì jẹ́rìí pé anábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́ọ̀bá ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni ẹni tí ọlọ́run bá yín jọlá bil huda wa dini haqqo ọlọ́run bá rán pẹ̀lú ìmọ̀nà pẹ̀lú ọ̀nà máa ti ẹ̀sìn òdodo. فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة anabi sallallahu alaihi wasallam wa mú isi ọlọ́run ọba dógóńgó anabi sallallahu alaihi wasallam ó sì pín amánà tí ọlọ́run ọba àdìkẹ́lá gbé kọ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ti ṣe nasiha fáàlì umma yìí wàtàrọ́kànà àgàmà hajjatin bayda anabi wa fi wá ń lẹ̀ sí orí ìlànà tí ó funfun gbò layluha kanahariha òru rẹ̀ ó dá gẹ́gẹ́ bí ọ̀sán rẹ̀ ni la yazighu anha illa halik ẹnìkan ò ní gúríkù nínú lànà nabi sallallahu alaihi wasallam àfikọ́ wà nínú àwọn tí ó parun na'udhu billahi ta'ala min dhalik. àwa ìsọ lọ́dọ̀ bá kú níbi eléyìí báyìí ni eléyìí tí a ń gbé ẹ̀wò lọ òun náà ni ọ̀rọ̀ nípa àtàsọ́wọ́fó wa fi bọ́ọ̀lì kìtàbí wa ọ̀rọ̀ nípa àlàyé kí ló ń pè ní sùfí kí ló ń pè ní ìrìn ojú ọ̀nà sùfí. kí ni àgbọ́yé títẹ Islam pẹ̀lú títẹ̀lé àwọn ìlànà onísúfí ní agbára ìmọ́lẹ̀ tí ọlọ́wọ́ bá títẹ̀ Al-Qur'an Al-Karim àti sunna anabi sallallahu alayhi wa sallam ilé tí a ń gbé yẹ̀wò lónìí. na àwọn ń tàfẹ́ wa àwọn mabadawu àti àwọn usul àwọn ìpìlẹ̀ ilé tó ń pè àdìsọ́kàn sófin àti ẹ̀sìn sófin tí wọ́n mọ́lé lórí a sì mú àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbààfà nínú ìlànà sófin táwọn onísófin náà gbà fún wípé àáfà àwọn ni àwọn wọ̀nyí àwọn tí wọ́n pèpè sí ojú ọ̀nà sófin ìgbà nìyẹn àwọn mú àwọn ọ̀rọ̀ wọn yìí wá lájú ká máa gbé yẹ̀wò pé ìta ń pe àwọn ọmọ ẹlẹ́yìn wọn sí rèé o ìlànà tí wọ́n ń pe àwọn ọmọlẹ́yìn wọn sí rèé tí wọ́n ní ká máa fi sin lọ́wọ́ ọba. àwọn ọ̀rọ̀ yìí wọn làwọn ń gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò lẹ́yọ̀kọ̀ọ̀kan kí á lè bá a máa hakikati sofiya watasawu kí ni pàápàá nǹkan tó ń pè ní sofism nǹkan tó ń pè ní ìṣesófin gàgà ká lè bá gbọ́ yín níbi táwọn bá dé òun náà ni ọ̀rọ̀ nípa wáṣídátùn wujud ọ̀rọ̀ nípa wáṣídátùn wujud àlàyé tí hiya aslun min usuli àṣàfihàn tọ́jú pé ìpìlẹ̀ kan ló jẹ́ nínú ìpìlẹ̀ àwọn onísúfí wáṣídátùn wujud ó ní à ń gbé ẹ̀wò lọ àti wá débi ọ̀rọ̀ ìkan nínú àwọn àgbàfọ́ àlórí ìlànà sófì bẹ́ẹ̀ hamilu ẹni tí a tò ní ẹni tó gbọ́ ẹ̀sì a wahdatul wujud dání nìyẹn òun náà ni ibnu arabi muhyiddin ibnu arabi ọ̀rọ̀ ìní àgbéyẹ̀wò lọ ṣùgbọ́n ní alẹ́ yìí a fèsì sí ìrújú kan eléyìí tó ṣe ó dé sí bọ́ọ̀lù nínú àwọn nǹkan tí àwọn tó ń pèpè sójú ọ̀nà sufi tí wọ́n ń tí wọ́n ń dàrú máwọn èèyàn lójú nítorí àti ṣe tẹ̀rù wíjì mazhab wọn. nítorí àti ṣe ìkúnlọ́wọ́ àti pé àwọn èèyàn sórí manhaj wọn yìí àwọn ìrújú tí wọ́n mú wá á fèsì ní ṣókí lórí àwọn ìrújú yìí ní alẹ́ yìí insha Allah. eléyìí báyìí tí àwa ṣàlàyé ẹ̀ tí àwa fèsì lórí ẹ̀ ó lè fẹ́ mú àwọn àsìgbọ́ kan ó lè fẹ́ mú dání torí bá ló fi jẹ́ pé a gbìyànjú láti tètè fọ èsì lórí ìrújú yìí. alákọ̀ọ́kọ́ ni pé nínú àwọn ìrújú náà òun ni pé wọ́n kà nínú ọ̀rọ̀ afáwa sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú majmu'ul fatawa wọ́n ka ọ̀rọ̀ tí alimam ìkan nínú àwọn ọ̀rọ̀ tí àwọn tí alimam ibn taymiya tó sọ nípa àwọn oníṣúfí wọ́n ka ìkan nínú ẹ̀ fáwọn èèyàn láti fi wò pé ẹ rí o àfáà yìí àgbà àfáà ni nínú àwọn tí wọ́n gbé àsíá nínú àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú níbi à ń gbógun ti bídára àti pé à ń gbógun ti sáárà nínú wọn ni àfa yìí wà Ibn Taymiyyah Ibn Taymiyyah rahimahullahu ta'ala pé nínú àwọn tó yẹ kó pèpè sí súnà tó sì gbógun ti bídára dáadáa ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ibn sọ nípa Sufi àwọn tí wọ́n jẹ́ ń tako Sufi yìí náà tán pé àwọn lórí súnà yìí wọ́n gba ẹni yìí láfa lóòótọ́ ni o gbogbo àwọn tí a ń tako ìlànà sófé tí a ń rin ojú ọ̀nà súnà wàláhì agba àfàwà Ibn Taymiyyah rahimahullahu ta'ala àgbà wọn ní àfà lójú ọ̀nà sàlàfíà yìí lójú ọ̀nà súnà yìí àgbà àfà ní Sheikhul Islam Ibn Taymiyyah jẹ́ tó wọ́n fẹ́ gba ìrọ̀lọ́dún Taymiyyah wọ́n fẹ́ gba wọlé pé èyí náà wù nǹkan tí Ibn Taymiyyah sọ nípa àwọn oníṣòfé so kẹ́lẹ̀ bá mọ̀ pé kódà mi sami àgàn ọ̀sọ̀ dáadáa nípa àwọn onísúfì sílẹ̀ báyìí wọ́n fẹ́ fi dá ìrújú kalẹ̀ sínú ọkà àwọn tí ń gbọ́ wọn kálẹ̀ rò pé ẹ ti rí báyìí sìn àwọn eléyìí ni wọ́n ń sọ ìsọkúsọ nípa súfì àwọn ni ọ̀gbọ́n súfì Ibn Taymiyyah tó jẹ́ àgbà fa àgàn tí gbogbo ayé sì gbà pé olùmọ̀ ni ẹgbẹ́ ọ̀gá tó sọ nípa súfì Inshallah àwa gbìyànjú àti ṣàlàyé àwọn nǹkan tí òye wọn fún wọn ní lórí ọ̀rọ̀ Ibn Taymiyyah alákọ̀ọ́kọ́ náà téèyàn fẹ́ mọ nǹkan tí pòṣíṣàánù Sheikhul Islam Ibn Taymiyyah lórí ọ̀rọ̀ Sufi kì í ṣe pé ó kàn yọbi kàkà ó kà detail ó kà ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tí Sheikhul Islam Ibn Taymiyyah sọ nípa Sufi ni jẹ́ wá sọ àwọn ibi tí ó ti rí dáadáa fún ọ kó lè bá mọ nǹkan tí Sheikhul Islam sọ nípa àwọn oníṣòfì. inú Majmu' al-Fatawa tó kàn ní kí o sì dàrẹ́ẹ̀tì wá sí ọ̀rọ̀ tí o kà ń bẹ̀ àtọ̀rọ̀ tó dá wa padà sí nínú Majmu' Fatawa ọ̀rọ̀ yẹn pẹ̀lú gbọ́dọ̀ ọba táyé bá gbàgbé màá kà lálẹ́ yìí màá sì sọ̀rọ̀ màá sì sàlàyé nǹkan tí mo tẹ̀mí à ń sọ ń bẹ̀ insha Allah. ṣùgbọ́n tó wọ́n fẹ́ gbádùn nǹkan tí mo tẹ̀mí à sọ nípa ọ̀rọ̀ Sufi nínú Majmu' Fatawa rẹ̀ náà lọ sí mujalladu ẹlẹ́kọ̀kànlá mujalladu ẹlẹ́kọ̀kànlá Sheikhul Islam dedicate odidi mujalladu kan volume kan nínú volume nínú àwọn volume tí àwọn kọ ibùdó tí ẹ̀tọ́ kọ majmul fatawa sí volume volume eleven mujalladu ẹlẹ́ẹ̀kọkànlá alimabiri tèmi adidi wọ́n didi sọ̀rọ̀ nípa sufin bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa sufin bẹ́ẹ̀ láti pilẹ̀ báwo ni sufi ṣe bẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ báwo ni sufi ṣe bẹ̀rẹ̀ gan so ibẹ̀ ló ti yọ àyọkà nǹkan tó yọ yìí kò yíba ní sèǹṣà lọ nínú àwọn nǹkan tí ò wá yí ẹni yìí pẹ̀lú gbọ́nà ọba á di kó yé nípa àfáwà Ibn Taymiyyah rahimahullah ta'ala bákan náà tó bá tó fẹ́ kà nípa ọ̀rọ̀ àwọn nǹkan tí Ibn Taymiyyah nǹkan tó sọ nípa àwọn onísúfí dáadáa tó bá tó fẹ́ gbádùn Ibn Taymiyyah kó tó lọ kàtúrà kàtà ń pè ní al-Furqan bayna awliya'i rahman wà áwòlíyá ìṣẹ̀tọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn wàlí àwọn wàlí ọlọ́wọ́ bá arrahman àti àwọn wàlí èṣù àwọn wòlí èṣù kọ́lẹ̀ kàtí àyè alfurqanu bayna awliya arrahman wa awliya ìṣẹ̀tọ́n kọ́lẹ̀ kàtí àyè. sẹ́rí alifurukọ́ọ̀nù yìí náà bẹ́ẹ̀ àwòlíyá rahman àti àwòlíyá ṣẹ̀tọ́ yìí náà ó tún wà nínú majmul fatawa náà again. níbi mujalladu ẹlẹ́kọ̀ọ́kànlá yẹn náà nígbà tó ń sọ̀rọ̀ sufi yẹn náà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀. ní sheikhul islam ibn taymiya rahimahullah ta'ala wọ́n sì fọ́síwẹ́wẹ́ nípa ọ̀rọ̀ àwọn sufi níbẹ̀. naam wọ́n sọ àwọn nǹkan kan tó jásí pé tẹ̀ bá ń rí lára àyàn nínú àwọn wòlíì èṣù lọ́wà àwọn nǹkan yẹn wọ́n wá ṣàlàyé rẹ̀ àwọn nǹkan tó yẹ pàwọn oníṣúfì wà lórí ẹ̀ gangan ni kẹ́rin bá mọ ìyá àti ṣékùn Islam kọ sáwọn oníṣúfì pé wá ní sìyí kẹ́rin bá mọ ìyá àti àwọn ṣékùn Islam kọ sáwọn oníṣúfì. alákọ̀ọ́kọ́ ọkọ̀ clear náà kò sì pamọ́ sí ẹnì kankan ní gbogbo àgbáńlá yìí pé ṣékùn Islam Ibn torí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ń sọ pé pé àwọn tí ń gbọ́ wọn mọ̀ gbọ́ yé bíbá yìí pé Sheikhul Islam gan nínú àwọn oníṣúfí lọ́wà pé kódà ń sọ̀pọ̀tò oníṣúfí wọ́n wá mú wá nínú àwọn kan tẹ́ fi máa gbọ́ yé tí ó fi máa gbóòórùn wípé àbíbù tèmi àga súfí ni wọ́n nítorí pé nígbà tí ẹ lọ ka ìtàn Sheikhul Islam bíbù tèmi à ẹ lọ ka ìtàn rẹ̀ nígbà tí wọ́n ń sọ̀tàn rẹ̀ ní nínú Majmu' al-Fatawa níbẹ̀rẹ̀ wọ́n ṣàlàyé pé Ibn Taymiyyah àwọn ìgbà tó kú wọ́n ṣe sí makbaratu sofiya wọ́n sì sí ìtẹ́ àwọn onísúfí bidimash ní damascus ibẹ̀ ni wọ́n sì sí. bákan náà ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìtàn àfáwà Ibn Kathir rahma allah ta'ala. Ibn Kathir wọ́n jẹ́ kó yà pé òun náà ó kú àwọn sin òun náà bijiwari sheikhul islam ibn taymiya sí ẹ̀gbẹ́ sheikhul islam ibn taymiya ní maqbaratu sofiya ní ìtàn àwọn onísúfí ní damascus. ìgbà tó wàá gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbé kalẹ̀ yìí pé kí ẹni bá máa wọ ibn taymiya tó ń sọ yìí o ẹ̀kọ́ gbọ́n nǹkan tó sọ nípa súnfí náà ọkọ̀ ka nǹkan tó sọ nípa súnfí ọwọ́ ní Ibn Taymiyyah yìí gan nígbà tó tó wá kú gan kẹrin bá mọ Ibn Taymiyyah yìí nígbà tó tó wá kú gan sàárì àwọn onísúnfí ni wọ́n fọwọ́ sí sí bí ìgbà pé àwọn olùgbọ́n yẹn wọ́n máa gbọ́ ìgbà pé ẹ kiri tí ẹ bá ṣe onísúnfí ní Ibn Taymiyyah ni wọ́n ṣe wá sí sí sàárì àwọn onísúnfí. píkẹ́ àwọn ará ìkọ́tọ́ bẹ́ẹ̀ ló sàkàmì àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹni yìí náà ò sọ kò lè sọ pààyàn pààyàn kó làá máa yàn pé súnfì ní Ibn Taymiyyah ọkàn máa ìṣàrọ̀ ó kàn mú àwọn ìtọ́ka wá tí ó fi jẹ́ pé àwọn tí ń gbọ́ làákàyè wọn máa lọ síbi wípé ah, ibùdó tẹ́mi ìbá ṣe súnfì ni kí lọ́wọ́ wá débi pé kí lọ́wọ́ wá débi kó ṣe sí mẹ́kàrà sòfíà kí lọ́wọ́ bá débi kí wọ́n tó sí mọ́sálá tààrí àwọn oníṣúfì ẹni wá sọ pé bá sọ tẹ́lẹ̀ ni o bí ìsàsọ tẹ́lẹ̀ àmà alákọ̀ọ́ ni pé kò sí dẹ̀ lílù kankan wípé ibùdó tẹ́mi àsàsọ tẹ́lẹ̀ pé tóun bá kú mẹ́kàrà sòfíà ní kásìmùsí oníṣùgbọ́n gbọ́dọ̀ fọlọ́gbọ́ sọ tẹ́lẹ̀ gan ṣé bí àwọn ọmọ kéwọ́ àgbà àwọn ọmọ kéwọ́ àgbà Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sá ń bẹ níbẹ̀ nígbà tó fẹ́ sin Sheikhul Islam wọ́n rà jẹ́ níwọ̀n àgbọ̀ àwọn náà ni wọ́n sì jọ forí korí tí wọ́n sọ wípé Sheikhul Islam sí makbara tó sòfíà kódà kan máa jẹ́ wà sí yà gbogbo àwọn eléyìí ọ̀tá máa fi wá kó sì lè máa jọ pé ẹ ló sọ pé báyà sọ tẹ́lẹ̀ ní o báyà jẹ́ sọ tẹ́lẹ̀ àmọ́ sódà tí yóò lè máa jọ lójú àwọn tí ń gbọ́ pé ah kìíní ìjọ bí ìgbà yìí pé báyà sọ tẹ́lẹ̀ gan ni tó láwọn èèyàn máa ọ̀tọ̀ létí táwọn ọmọ fi gbọ́ àwọn ọmọ conclude ni pé definitely Ibn Taymiyyah Sufi ni Ibn Taymiyyah àwọn ìṣe Sufi rárá kódà kò kódà kò rìn lórí ẹ̀ ní ní láàrin zúrì sí ásírì ní ìgbésí ayé rẹ̀ ká máa sọ wípé bọ́yá ní ká máa sọ pé lójúdi ọjọ́ kan àárín láàrin zúrì sí ásírì láàrin wákàtí kan Ibn Taymiyyah kò rìn lórí ìlànà síbírí gbogbo àwọn tó sì jẹ́ olùmọ̀ ní ìlànà súfì àtàwọn sábà àwọn súfì wọn ràn ká ṣẹ́gun islam kún inú àwọn súfì rí láyé so gbogbo ẹni tí bá ń sọ wọ́n ọ̀rọ̀ yìí àyè màkíá ni nípa ẹni tá ń pè ní ṣẹ́gun islam Ibn Taymiyyah àyèmọ̀kẹ́ni nípa ìtàgbésí àwọn ẹni tó ń pè ní Sheikhul Islam Ibn Taymiyyah kẹ̀lú bí òsì máa ń ìdá ọ̀rọ̀ rú máwọn èèyàn lójú ni nítorí pé kí á lè kó àwọn èèyàn sí wàhálà ni Sheikhul Islam ó gbọ́pá gbọ́pẹ̀ bàbá ìrùmẹ̀ sòfíà ti bàbá rẹ̀ bí mẹ́ndánì ibn Yaqub Sheikhul Islam Ibn Taymiyyah ó gbọ́pá ikú oríṣi bọ́pábọ́sẹ̀ tó ń mọ́ kúrò níbi ẹ̀jẹ̀ ànábì Yusuf fi sí ọmọ ànábì Yakub alayhi salatu wa sallam tí ọmọ ọmọ kankan parí yẹn kankan parọ́ mọ́ koko wàjà wà báwọn ìṣá bidamin kadhibi wàjà wà báwọn ìṣá yabkun tí wọ́n bá àwọn ọlọ́lá tó ń sunkún. ọwọ́ mú aṣọ ànábì Yusuf wa lọ́wọ́ báyìí tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí wọ́n ti fi yí ní ti ọ̀rọ̀ tí bàbá wọn lè rò pé ìkòkò pàǹtò tán náà akúlè ha ìmọ̀ mẹ́fà yọ̀ bẹ̀ ni pé Sheikhul Islam ò ní kankan ṣe nípa sufi ẹ jẹ́ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ eléyìí tó kọ́kọ́ fú yẹná nípa pé wọ́n sin Sheikhul Islam sí makbaratu sufiya àti pé wọ́n sin àfáwà Ibn Kathir sí makbaratu sufiya ní ẹ̀gbẹ́ Sheikhul Islam Ibn Taymiyyah alákọ̀ọ́kọ́ òun ni wípé alákọ̀ọ́kọ́ àtọ́ wípé kò ń ṣe wàsíyà látọ̀dọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah ẹni tó bá ní wàsíyà ni ẹni tó bá ní àsọtẹ́lẹ̀ látọ̀dọ̀ Ibn Taymiyyah ní kíkan sí òun sí makabara kò sòfíà kó mú dẹ̀ lílo wa lórí wàsíyà yẹn nínú àkọọ́lẹ̀ Ibn Taymiyyah àbí inú táwọn ọmọ kéwòrè àgbà sọ wípé ó sọ fáwọn nígbà tó fẹ́ kú. ẹlẹ́ẹ̀kejì òun ni pé kẹ́sìyàn sí sàárè onísú sàárè ìtẹ́ àwọn onísúfí ìyẹn tó wá túmọ̀ sí pé onísúfí rẹ nìyẹn ni kò túmọ̀ sí pé onísúfí rẹ nìyẹn kò yẹ túmọ̀ sí pé ó sọ wípé ibi tó tẹ̀hún lọ́rùn tó ń fẹ́ sùn nìyẹn nítorí pé nígbà tí ò bá tó definitely ibi tí wọ́n gbé lọ náà nìyẹn nítorí pé ẹnì kọ̀ọ̀kan wa náà nísìnyí àwọn tí ń kú láàrin wa àti àwọn náà jẹ́ tá a bá kú sàárè mọ́ wọ́n ti wá sí jàmá ìtẹ́ àwọn oníṣúfì náà ni kódà àtàwọn ọmọ jàbàtà má ṣe yẹ hànà tó má ṣe ya wèrè tó wáyé ìtẹ́ àwọn oníṣúfì náà ń ṣe wọ́n sí láwọn jàbàtà fẹ́ tí òye kan ṣera wọn síbẹ̀ gan ìtẹ́ àwọn oníṣúfì náà ń ṣe wọ́n sí tó lè mú ọ abáwílẹ̀ máwọn ọmọ jàbàtà máa sọ̀kún wọn síta oníṣúfì tí wọ́n èyí ti ṣe súnfí wọ́n ẹ̀yọ́ pàkìdá wọn fara pẹ́ ti súnfí kò yẹ báyìí nìyí so kí wá ni ó túmọ̀ sí pé wọ́n léèyàn sí ẹ̀sìn sáré súnfí ustaz àwọn tó bá kú láàrin wa náà ní sèyí bọ́lá ń sin wọ́n sí kódà ẹ̀jẹ̀un kódà bàbá Madina tó yẹ páwọn ni wọ́n àwọn ọlọ́wọ́ bá lè yẹ láni kí wọ́n kí wọ́n ká fi gi súnà lọ́lẹ̀ nínú ìlú yìí gbogbo ẹnu la fi ń sọ ẹnu wọn sì gbà pé àgbàfà alákọ̀ọ́kọ́ tó pèpè sí súnà nínú ìlú yìí bàbá wa Madina ìgbà tó wọ́n kú lórí wọ́n ti wọ́n sí jàmá ìtẹ́ àwọn oníṣúfì náà ni makbaratu sufiya náà ni wọ́n sin wọ́n sí tó wọ́n túmọ̀ sí bàbá Madina ṣe súfì ni wọ́n kódà bàbá ìgbàlódé ní bàbá ń takò súfì tó fi kú ni àwọn mẹ́yà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní mẹ́yà mẹ́yà bẹ́ẹ̀ tó yẹ pé tó kú nínú àwọn oníṣúnà tó wọ́n ní lànà súnà tó sì kò sí súnà tó yẹ pé ìtẹ́ ìnà là ń sin wọ́n sí bọ́lá ọba lásìkò tiwa náà tó báyìí ní ìsìn kọ́lọ̀ nǹkan mọ́dí kó ti tó ń sìn kọ́lọ̀ ń jágùn lẹ́mí ẹ̀sìn tọ́ba náà ọba lásìkò ní ìsìn náà ibi tó sàwà náà sí náà nìyẹn. kọ́lọ̀ ìrago ò ní fẹ́ kí wọ́n ti wá síbòmí tó tayọ bẹ̀rẹ̀ torí pé kò síbòmí tó bẹ́ ta rẹ̀. àbí tó bá sí yàn sílé lẹ́yàkù àbí tó bá tó ṣe ọ́ sí mú bọ̀ ọlọ́run mọ́ ti nítorí wípé wọ́n sì Sheikhul Islam Ibn Taymiyyah àṣìṣe onísúfí tó túmọ̀ sí pàwọn tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn onísúfí ìtẹ́ wọn ni wọ́n sì lé Sheikhul Islam sí ni torí pé Sheikhul Islam ọgbà yìí tó gbé onísúfí ni kèfèrí nítorí pé Sheikhul Islam ọjọ́ àwọn jàbàtà tó bá yẹ pé kí àwọn jàbàtà lẹ̀ ń sọ nísìnyí ni ẹ lè sọ pé ah, ẹ lè máa challenge wọn pé àkìlẹ̀ tán fi lé Ibn Taymiyyah ò sínú àwọn tó gbà báyẹn kò ní bá rí sí i sọ̀rọ̀ bá ló fi jẹ́ sí pé nígbà tí sẹ́kùn Islam Ibn Taymiyyah kú ṣé bí sàárè mùsùlùmí náà sàárè àwọn mùsùlùmí ìtẹ́ àwọn mùsùlùmí ebi sàárè àwọn mùsùlùmí ni nígbà tá à ń ṣe jàbàtà ẹ dákun ẹ má máa lọ ntí ìbá ti ṣe tó àwọn alọ́rùn ma ẹ má ẹyin náà sì mà pààyàn yàtọ̀ ẹ kàfẹ́ máa dalú papọ̀ mọ́sàpá ni ẹ máa ń yẹ wọn náà wọn mọ̀ pé àwọn jàbàtà yẹn hàn náà ti wọn ẹ mọ̀ pé àwọn jàbàtà yẹn wọn ti wọn láàfin ẹ̀yìn wà láàfin nàfíìrì ni láàfin ẹ̀yìn wà láàfin nàfíìrì bọ́ọ̀rọ̀ tí wọ́n ṣe rí nìyẹn wà á múrùhùn bẹ́ẹ̀ ni mìtìrọ́kọ̀ wà sàndáàn ọ̀rọ̀ wọn lé ọkàrin táwọn ọba sọ pé al'amuru bẹ́ẹ̀ ni mìtìrọ́kọ̀ wà sàndáàn ọ̀rọ̀ tó lé pátápátá gbà náà sọ̀rọ̀ náà máa ń gbèrú òwe kalẹ̀ fún kò yẹ báyìí sí so nǹkan tó fà á tó fi ṣe ṣékùlù Islam bínú tèmi àtibẹ̀ yẹn nìyẹn kò yẹ báyìí sí nítorí wípé ìṣe ṣékùlù Islam sí tí àwọn onísúfí kò sọ wọ́n di onísúfí kò yẹ báyìí kódà ká sin kéf ká sin mùsùlùmí sí pé àwọn christian tó sọ di christian ni àkàtọ̀ pé èyí sì ẹ̀tọ́ ẹ̀ gbọ́dọ̀ sí mùsùlùmí síbẹ̀ tábà wá sábà wá rà wọn tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ bá yarí pé bẹ́ẹ̀ àwọn ó ṣe sí tá a lágbára kẹ lórí pé tá a máa lọ sí síbẹ̀ tá a bá sí síbẹ̀ tó ti wá sí di kèfèrí yẹn pé bàtà tí wá sí sí àwọn kèfèrí wọn o ẹ jùmọ̀ pé kírísítẹ́nì náà nù ẹ dákun sọ irú ọ̀rọ̀ burúkú wò lélẹ́yìn náà bó làwọn yẹn ti máa ń rí báyìí bó làwọn yẹn ti máa ń sọ̀rọ̀ báyìí náà ẹ ẹ̀wọ̀n gbà yẹn pàwọn onílàáká yìí nílẹ̀ ń bá sọ̀rọ̀ o téèyàn bá téèyàn bá mọ̀ tó bá rò kó ń mọ̀rọ̀ sọ kó mọ̀rọ̀ tí àwọn tó ń mọ̀rọ̀ gbọ́ nínà kó rántí àwọn tó ní àjọ lọ́wọ́ sí wọn mọ̀ yìí àwọn tó ní àjọ tàbí jọ ọ̀rọ̀ kásìyàn sísẹ kèfèrí kò bọ ṣùgbọ́n kò sọ ẹni ẹni kèfèrí kò dẹ̀ sọ wípé nítorí ẹ̀yà táwọn kèfèrí jẹ́ ọmọ jẹun náà àbí ẹ̀kọ́ ní tí wọ́n sì yàn wọ́n sì mùsùlùmí sísẹ kèfèrí tó sí pé ọmọ jìyà táwọn kèfèrí jẹ ni kò túmọ̀ síbẹ̀ kí wọ́n ṣe ṣékùn ìsìláàmù nìkan ni wọ́n ti sí tẹ̀yẹ̀ nígbà tí wọ́n ló tún wọ́n sí otún mẹ́bùrù kẹ̀sí ìnáwó sẹ́bùrù kẹ̀sí ìnáwó ṣe súfì lòun náà ni. gbogbo ayé wọn mọ̀ pé bí ibùdó tẹ́mi àìdé ṣe súfì bẹ́ẹ̀ náà ibùdó kẹ̀sí ni ṣe súfì. so ìyẹn alákọ̀ọ́kọ́ èsì lórí nǹkan tó sọ nìyẹn pé wọ́n ṣe ṣékùn ìsìláàmù sí makbaratu قال رسوله قال الصحابة ليس بالتمويه ومن كوي ابن تيمية على سبحانه ابن القيم العلم قال الله قال الرسول قال الرسول قال الرسول قال الصحابة ليس بالتمويه إذا كريمة الله أباه النبي وي أو الصحابة وي نكيس كما دورو فولا تنصى التمويه ليس بالتمويه ويبقى نسيه máa da irọ́ kama máa lúrọ̀ papọ̀ mọ́dodo kama máa dọ̀rọ̀ wíwá òyìn lójú ile ìbá kìí ṣe ẹ̀rí rárá kò yíra ní sìn kìí ṣe dẹ̀lí náà eléyìí jẹ́ ṣubú alákọ̀ọ́kọ́ ẹ wá kí n kà wa n tó kà nínú Majmu' Fatawa káfí ẹ bẹ̀rẹ̀ nípa n tó kà lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Sheikhul Islam ní tèmíyà tó ń sọ pé Islam sọ kódà Islam yìí àwọn irú àwọn ìran onísúfì wo níbi tèmi à ń sọ sẹ́yìn tìjà níyà àwọn kọ̀dìríyà ní sọ kálá wàlà nítorí pé gbogbo nǹkan tí yẹ́kùn ìsìláàmù takò pátá ní ìbẹ̀lẹ̀ ara ti bí wahdatul wujud bí hulul bí káàbà wí sọ̀rọ̀ àtúntò fáńtì lọ́lájọ́ alukurani lọ bẹ́ẹ̀ ta sọ bẹ́ẹ̀ lórí fídíò rédíò wípé sọ̀rọ̀ àtúntò fáńtì ọ̀lọ́lájọ́ alukurani lọ a jẹ́ pé o ti ń takò séwù rẹ nu ọ̀fẹ́ di kèfèrí tó lẹ́sí bá ń takò amadu ti já ní kèfèrí lọ́dọ̀ àwọn ọ̀ ń takọ wòlíì ó wà mú hadithu mọ̀ náà yáda alí wàlí yàrá òun wọ́n fọ́ bọ́ọ̀tà lọ sọ bẹ́ẹ̀ lórí rédíò pé ìsọkúsọ ni amadu ti yára sọ àbí tó wúwo ni àbí nǹkan dáa ni tọ́ba ti bọ́ta tọ́ba yẹ kọ́ da sọ o kẹ́yà amadu sọ bẹ́ẹ̀ ni ahmadu jìyàní ò sọ wípé ẹni tí bá ń forí kalẹ̀ fún ọ̀sà àti ẹni tí bá ń forí kalẹ̀ fún gbogbo àwọn èrè ọlọ́run ní forí kalẹ̀ fún ni ọlọ́run ní ṣe tó tẹ̀sí bẹ́ẹ̀ ni kí ni ìlànà ìdáhùn rẹ̀ kọ́ rẹ̀ ni. tí àwọn ìpínlẹ̀ òjé ní à ń sọ nìyẹn ọ̀rọ̀ tí wọ́n ń kéwì lára nìyẹn ẹ̀ fẹ́ máa sọ àwọn èèyàn lórí irọ́ ẹ̀wá jáde ẹ̀ fúhù tìjàníyà fún wa ẹ̀ fúhù tẹ́rìbíyà fún wa pọ̀pá ẹ̀ fúhù fún ẹwà púrúbù ẹwà púrúbù àhámù sàkáàkù aláwọ̀ yẹn sí ẹwà púrúbù ẹ̀ fún wa. Ah, ah, kí ni wọ́n àwọn nǹkan ń sọ ọjọ́ nǹkan ń sọ tí ó dùn lẹ́nu yín. ẹwà púrúbù bẹ́ẹ̀ gbogbo àwọn gbọ́rùbù tẹ̀ ń ṣe gbọ́rùbù uzaz tó fún yín gbọ́rùbù suratul fatiha wàláhì wàláhì àgbákò ni. tẹ́lẹ̀ bá fún yín dọ́rùbù ayatul kùrùsì nígbà tó dọ́rùbù ẹ̀. ẹ mọ̀ wípé irú èdè wo ṣe èdè Chinese lápẹ̀lẹ̀ ni àbí India àbí Pakistan tẹ́lẹ̀ bá lù ú wàláì tí wọ́n lù tán wàláì mo sọ lọ́wọ́ àwòrán nǹkan kárí jẹ̀ ló gbé sí wọn lẹ́nu ni ó yàtọ̀ sí Quran wọ́n lè gbà pẹ́ni tí bá ń sarú yẹn ọ yá ju ẹni tí ń sa kódà wọ́n sọ fún ọ pé tọ́ bá ń sarú yẹn o lè kọ́ba Quran tọkọ̀ torí dọ́rùbù yẹn lọ́mọ kà tẹ́rí kẹ́hìn tó ka ẹ̀ tó ka ẹ̀ tún kù sí jẹ́lẹ̀ òun ti ṣe mẹ́wàá dọ́rùbù mẹ́wàá tó bá ṣe òwe gba pé ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ tún kù sí ìkọ̀kan nìyẹn kẹ́hìn tó ka ẹ̀ tún kù sí ìtẹ́tọ́ so yóò máa yá jù yóò máa yá láti ka láti fa nǹkan fóun yóò máa yá láti tó pé ìfàkùfà nífà. gbogbo eléyìí ni ọba bọ́ta ṣàlàyé báwọn yẹn tó jẹ́ nǹkan tí Ibn Taymiyyah ń sọ nìyẹn inṣàlá màá kọ̀ Ibn Taymiyyah kó ìbáwọn pé ilé tó ń sọ yẹn kò bá wa lóyìí kéde pé táwa kéde pé nǹkan kan tẹ́ tọ́jọ́ tuntun kan ó wá wá ti gbà pé òun rí tuntun. ìgbà pé màkàn lórí gbogbo yín pé ẹni tó bá mú mi ẹni tó bá tẹ̀lé mi tó bá nífẹ̀ẹ́ mi yóò wà Janna láyé tí gbogbo ilé ìta kà nípa Amadu Tijani nìyẹn ṣé ti ṣé nǹkan tí sẹ́kùrù Islam ń sọ nìyẹn ṣé lànà tẹ̀yìn tí ṣé gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kèfèrí àwọn ọ̀rọ̀ tó àbáwọn eléyìí tí ahmed abi ibrahim niyas tó sọ wàmán ahabbani wàmán ra'ani fi jannati khuldi bila buhtani gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ mi àbẹ́ni tó bá rí mi sójú yóò wà janna ni yóò máa gbé yóò máa ṣe gbére náà janna láì ṣe rọ́ ó ní gbèsè ọlọ́run pa fún yín o ìtọ́ sọ ipò ọlọ́run ọba ló gbèrè sí olóògbèrè jànẹ́bì lọ nítorí pé àbúlà á bí rí ànábì sójú ọlọ́run ti sọ pẹ̀lú òun sọ pé wàmán ahabbani wàmán ra'ani àbúlà bí ìsáàsórí ànábì àbí òrà ànábì sójú kódà àwọn tí wọ́n tọ́jú ànábì dàgbà táwọn bí àgbẹ̀ síra àtọ̀ sí lára mi. wọ́n dà ànábì orí ànábì dàgbà tó ń ti bẹ́ẹ̀ ìrí ànábì rẹ̀ ṣe láǹfààní Ibrahim ní ìyá àṣìṣe pé bí yẹn bá rí òun sójú yóò wà jẹ́nà kò sí bó ṣe lè ṣe. ó ní kìí ṣe olówó wà jẹ́nà ni wà á máa àhábà nìyẹn tó bá nífẹ̀ẹ́ mi àbútọ́ níbi níbi ànábì wọ́n lé ànábì wọ́n ní bàbá ìyá ànábì àti bàbá náà wọ́n lábù tọ́lídì ọ̀wọ́ náà. àwọn onídà náà ìbáraẹ̀bì ló ń yí rẹ̀ ẹ̀yin máa jòkó jẹ́ kò sí nǹkan tó fà á ju wípé àkídà ni ẹ̀ nígbà gbogbo ẹ̀ nígbà because nígbà tí amadu ti já nígbà tí ibrahim ní yàtọ̀ sọ pé man ahabbani wa man ra'ani ẹni tó bá nífẹ̀ẹ́ mi àbútọ́ àbútọ́ àbútọ́ àbútọ́ ànábì ni kí ló tí ọ̀dọ́ máa jẹ́ náà wà ara ni ẹni tó bá rí mi ṣojú gbogbo àwọn kèfèrí tí ànábì sallallahu alaihi wasallam bá jà lójú ayé ànábì tánàbì bá jagun ẹ̀fọ́ àkọ́kọ́ ànábì jagun uhud àwọn akẹ́kọ̀ọ́ bá jagun wọn rí ànábì ṣojú. ẹ dá gbogbo àwọn táwọn yìí bá jagun yìí tí wọ́n rán nàbì sójú bìláyà hànkò mo bọ́mọ̀ bàbá yìí tí wọ́n rán nàbì sójú wọ́n ṣe jọmọ àlìjánà Ibrahim bí a ti sọ pé man ahabbani wa man ra'ani fi jannati al-khuldi bila buhtani ẹni tó bá ti rọ́lọ́ òun nìkan ni òní wọná àbí ìsúná ti mú bẹ́ẹ̀ bá rọ́lọ́ ọba kò lè wọná láíláí iná jàwọ̀ kò lè bá ń di so ẹja máa ẹja máa máa nǹkan tá à ń sọ pẹ̀lú ọba àwọn ẹ̀jẹ̀ ẹ̀tiwá tọ́ ẹ̀tí tọ́ nǹkan à ń mú bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn kan fẹ́ kọ́ gbogbo ìpìlẹ̀ súnfí pátápátá àti ìfẹ́ fèsì tọ̀rí kọ̀ọ̀kan ẹ má wà wọ́rì tọ̀rí kọ́ yín láwọn fèsì báyìí. à ń fèsì gbogbo àti àwọn olórí yín ẹ wá sọ fún wa pé wọ́n lórí yín mọ́. tọ́lá bí Umaru Tijani ọ̀rọ̀ president Yusufi pé èèyàn kan sọ̀rọ̀ kan tí ọ̀dà tí ìwà túmọ̀ sí pọ̀ rẹ̀ president Yusufi ni bọ́ọ̀tà ló rẹ̀ sọ pé Umaru Tijani ọ̀rọ̀ president Yusufi kò ríbi kò ríbi kò ríbi kò ríbi tọ̀ wọn. pẹ̀lú Umaru Tijani tó ní tọ̀ríkọ̀ Tijani wọ́n sàlábà ìzáàzù ni wọ́n sàlábà rẹ̀. pé ọ̀rọ̀ tí ń sọ òun pé ó kà ń sọ sápò ara ẹ̀ ní kọ̀ represent Yusufi. ta ló represent ta sọ pé Ibrahim ni ìyá àsọ̀rọ̀ tí ń sọ kò represent Sufi tó ń represent bẹ́ẹ̀ tó kàn sọ yẹn lórí rédíò nígbà ẹ̀dín tó ń sún náà bọ̀ náà mú wá jọ sọyún sọyún ẹ mẹ́jà káwọn èèyàn wọ̀nyí sí wàhálà lábẹ́ gbàǹdé ká sọ àwọn èèyàn nù mẹ́jà káwọn èèyàn sí wàhálà torí ọlọ́wọ́ba kò yí báyìí sìn ọlọ́wọ́ba àlékẹ́ ló fẹ́ ká máa sọ àwọn àlùmọ́nù nítorí àsìkò mi kí n tó kí n tó kí n tó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ẹni wọ́n ka ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah náà ó kọ́kọ́ sọ náà nínú Majmu' Fatawa tábàlọ́ Majmu' Fatawa ní mujalladu o ti ní mujalladu ẹlẹ́ẹ̀kọkànlá volume eleven odidi volume yẹn Sheikhul Islam fi jin àwọn oníṣubí ni ẹ̀rọ ni odidi volume kan kọkàn wá ka kan bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ sànú o tábà lọ page sixteen nínú volume eleven volume eleven nínú page sixteen tó jẹ́ pé eléyìí tó wà lórí alimaktabatu shamila torí fóònù ti fẹ́ kà torí bẹ́ẹ̀ ni mi ti fẹ́ kà ń sì ó ṣeé ṣe tó bá yẹ pé hard copy lọ fẹ́ wò kọ́ má jẹ́ kí nọ́mbà yìí má bára wọn mu. nam nítorí pé kódà hard copy gan síra wọn gan tó bá yàtọ̀ bá ti yàtọ̀tọ̀ àti àwọn iléeṣẹ́ tó tẹ̀ tó bá fi lè yàtọ̀tọ̀ ńgbà míì péjì ẹ̀ máa ń yàtọ̀tọ̀ nítorí pé iléeṣẹ́ tó tẹ̀ nǹkan wọ́n lè tẹ̀ nǹkan pẹ̀lú five hundred pages ńgbà míì káwọn míì lo one thousand pages láti fi tẹ̀ ó di bẹ́ẹ̀ lórí wọ́n bá ṣe enlarge àwọn bá ṣe reduce nǹkan ẹ̀ sí. nam Sheikhul Islam gbà tó ń bọ̀rọ̀ bọ̀ wọ́n ní wàyí náà ẹ̀rìfà anna man sha'a àtàsọ́wò wọ́n ní tàbá ti wá lè mà wípé ìpìlẹ̀ dídìde àwọn onísúnfí ibi táwọn onísúnfí ti dìde àtàṣọ́rùfù ibi tó ti dìde wọ́n ní tá a bá ti mọ̀ wípé káàna min al-Basra ní Basra ni ó ti dìde wà á nà fún mọ́fẹ́ ká láti ibi tọ́rọ̀ yẹn tó ti tí Ibn Taymiyyah àti ń gbé bọ̀ gẹ́gẹ́ kẹ́ ìbá àmọ́ ibi tó ń pò sí o. wà á nà fún káàna fiha man yasluku tariqa al-ibadati wa az-zuhd wípé àti wípé ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ yìí àwọn tó pé ẹni tó pé orin ojú ọ̀nà ìbáradà àti ojú ọ̀nà zuhud ìbáradà wo ni Ibn Taymiyyah ń sọ ìbáradà tí dẹ̀lílù ń bẹ fún nínú kìtàbù àti súnà kìí ṣe ìbáradà àtàtọ́ kìí ṣe záwíyà wọn kì í pe záwíyà ní ìbáradà bídíà nìyẹn Ibn Taymiyyah kò sọ́pọ́ọ̀tì yẹn rí láyé ìbáradà tó wà masnuna ìbáradà tó wà mashru'a ìbáradà tó wà mu'ayyada pẹ̀lú àwọn àdílà inú alukur'an àti àdílà inú súnà ní ibùdó tèmi à ń sọ pé ó ń bẹ nínú àwọn wọ̀nyí mẹ́lá sílùkù tọ̀rí kọlẹ̀ ìbáradà mẹ́lá sílùkù tọ̀rí kọlẹ̀ ìbáradà ti àzíhùdì ẹ̀dá tó rojú ọ̀nà tọ̀ríkọ̀ tó rojú jones bọ́lọ̀bà àti kárí ayé sá ó mímọ̀ láhùn fíhì ìṣìhádùn tó ń jẹ́ sí pé ó ní ìgbìyànjú lójú ọ̀nà yìí dáadáa kàmá káwọn bí kúfà wọ́n yẹ bá jẹ́ pé ń bẹ ní Basra inú Basra ni wọ́n sọ o pé ń bẹ ní ìlú Basra àwọn tó yẹ pé rin ojú ọ̀nà ìbáradà tójú ọ̀nà zuhud sọ pé àwọn ará gbajúmọ̀ pẹ̀lú ìbáradà àti zuhud gan tó bá ìran àti nínú àwọn ìlú lásìkò gba nílọ́hùn àwọn olóògbàjọ́ pẹ̀lú zoo wọ́n sọ nípa ara bá ni. now wọ́n ní ní gbọ́nà àwọn ara bá sọ̀rọ̀ yìí ẹ wọ́n mọ̀ wọ́n àtọ̀kọ́ wúwú tí ibùdó tẹ́mí à ń sọ bí báyìí ah, ó nù nù nù nù ilé òláì kí ẹ máa kí ẹ máa ṣàbòsí báyìí àtọ̀kọ́ wúwú tí ibùdó tẹ́mí à ń sọ bí báyìí ó ní àtàsọ wúfù tí mo ti kà fún yín nípìnlẹ̀ Ibn Taymiyyah tó sọ níbẹ̀rẹ̀ bíi náà ó síwájú kó tó dé bí báyìí o wípé àwọn tí wọ́n fi tì síbi ká máa wọ aṣọ súùfù ká máa wọ aṣọ súùfù àwọn tí wọ́n máa ń wọ aṣọ tí wọ́n ṣe látara irun ẹran nítorí zúùdù wọn àti bọ́nà ti dìde àti bá fẹ́ẹ̀nù wọn ti dìde kéèsì àwọn Tìjàníyà Kọ̀dìríyà ní màá ń tí wọ́n ń sá àwọn mutí máa ń mutí àwọn tí máa ń ṣe zìnà àwọn jàǹfààrí àti ọmọ mutí tí wọ́n máa ń ṣe zìnà tí wọ́n ń gẹ́rí lọ́sọ̀gbọ̀ tí wọ́n ń gẹ́rí ẹ́ ọ̀la ọjọ́ tí mo lò ṣogbo ọjọ́ tí délé ìtòṣogbo tó gé tí mo lọ́wọ́ ìwọ báyìí aṣọ ti rọ ọmọ mi lọ́rùn wàláì inú mọ́tò báyìí làwọn yẹn ti pèmí sì gbé fìlà wàláì mo tó wá jókòó síwájú mọ́tò àní àwọn àfáàwọn à ó dà tó bá yẹ pé lánàá ni wọ́n tó bá ti dé fìlà tó bá kọjá ní kíní báyìí mo ò kẹ́mi àwọn nínú àwọn ni èmi sì dé fìlà mọ́ àwọn jẹ́ mi kan mo sì dé fìlà tí mo ṣe bí àfà ọmọ nínú ọ̀rọ̀ pé ẹni tó bá lójú lójú tì tẹ́yẹ̀ bá débìlà lánàá lánàá wọ́n ti débìlà kọjá gbogbo àdúgbò yìí wọ́n nà wọ́n fẹ́ pa àbówé lára ni. mo tún wá dé òkè fíà tí mo tún bọ́ọ̀lẹ̀ lókè fíà báyìí wàláì ẹ rò pé àwọn tó tún wà mẹ́rin sọ mi kí n bọ́ọ̀lẹ̀ ni báwọn náà ti sọ pé ah lánàá mi gbogbo àwọn tó ní tó ti fìlà sọgbẹ́ láwà ni wọ́n jẹ lánàá sẹ́yà àti gbẹ́jẹ̀ sí ó sì ní mi lára ní tí mo ń bábọ̀ nù mọ́tò mo tún pàdé rẹ̀ ní ibi tí mo sọ kalẹ̀ sí. kí àwọn ẹ̀yìn wọn náà wí àwọn gẹ́gẹ́ bí àwọn èèyàn fún wọ́n máa bá ti dáa tó jẹ tí ó kìí ṣe irú àwọn èèyàn serious in wàláì. àwọn tó yẹ sí pé ìpìlẹ̀ ẹ má gbàgbé mo ti nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tá a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ súnfí ọ̀rọ̀ bí ni ìpìlẹ̀ definition ibo náà ti mú orúkọ tá a sàfitì síbi kankan ni kí ni wọ́n sàfitì ẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn kan sàfitì wọ́n níbi ìná ti yọ inú àwọn alùsùnfà ni ọ̀rọ̀ ọ̀ṣàlàyé bó ṣe rọ́ǹkì pé inú ìṣèkọ́kù ìṣèkọ́kù lọ́wọ́wí bá a ṣe ń fa orúkọ yọ nínú èdè kò bá mu tó bá yẹ pé lè lẹ́fẹ́ fi sọ ìwé yẹ kó wá rèé kò yẹ báyìí sí ẹni tó bá fẹ́ pé báyìí ni nǹkan ọwá ń bẹ̀rẹ̀ sí máa ṣe nákùrú ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan ilé ìtọ́sọ wípé ó rinlẹ̀ jù ni pé wọ́n fi tì síbi àwọn tí ń waṣọ súùfù àwọn tí wọ́n ń wá aṣọ tó ń ṣe látara irun ẹran àwọn èèyàn gẹ́gẹ́ ni wọ́n dìde láti bá sọ́ra nítorí zọ́ọ̀bù wọn gbogbo àwọn táwọn ní àkídà súnfì yóò sí pẹ̀lú wọn àwọn táwọn wí pé wọ́n dìde ní bá sọ́ra ń yẹn gbogbo àwọn àkídà táwọn Junaidi ń sọ yìí gbogbo àwọn àkídà tí àwọn àgbàsọ́ ń sọ yìí gbogbo àwọn àkídà táwọn ìpinnu ayélujára ń sọ yìí àwọn ọmọ àfọwọ́ tó ń sọ yẹn gbogbo àwọn àwọn wọ̀nyẹn gbogbo àwọn sọ̀rọ̀ rí gbogbo àwọn ọdún gbogbo àwọn àkídà táwọn sọ gbogbo àlọ́ gbogbo àkídà ń serú ìyẹn rárá gbogbo àwọn àmọ́ Amadu Ibrahim àwọn bàbá gbogbo àwọn pẹ́ tó dìde ní bá sọ̀rọ̀ yìí àwọn tó yẹ pé zúúdù wípé àwọn fẹ́ máa wọ aṣọ tí ó lẹ̀ nítorí pé kìí ṣe àmì ìráyé sáwọn fẹ́ máa wọ aṣọ tó tìk àwọn ẹni ṣékùn Islam sọ wípé nínú àwọn táwọn wípé wọ́n dìde ní bá sọ̀rọ̀ yìí torí bí àwọn Ibn Taymiyyah ọba yí ọ àwọn táwọn agbẹ́ Ibn Taymiyyah yọ sàlàyé ọ̀fọ́sọ̀ bẹ́ẹ̀ ṣe ní Sufi ní Ibn Taymiyyah bàbá bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ gbọ́rọ̀ sí Ibn Taymiyyah yìí ọ́ kẹ́kọ̀ọ́ sún náà ni ṣe pé ọkọ máa ṣe Tìjàníyà náà máa tó rọ Ibn Taymiyyah báwa ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àwọn bẹ̀rẹ̀ àwọn tìjà níyà ni àbí wọ́n ti jẹ́ mọ́rù tìjà nígbà tí wọ́n tẹ́lẹ̀ àmì ń tẹ̀mí. àbẹ́ àbí irú àmàkàkà ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àwọn àwọn táwọn wí yìí tó ń di pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú ìpìlẹ̀ yìí káyọ̀ nàmínà ìdásọ̀rọ̀ tí ní bá sọ̀rọ̀ ni wọ́n ti kí ni ni wọ́n ti dìde wọ́n ní wà á nà hùkánà fíhà ó ń bẹ ní ní Basra ńgbà yẹn ó ń bẹ ní Basra nílùú Basra ńgbà yẹn man yasluku tariqal ibada wa zuhud man yasluku tariqal ibadati wa zuhud àwọn tí wọ́n ní ojú ọ̀nà ìbáradà àti ojú ọ̀nà zuhud mímọ̀ lahu fihi ijtihadun tó yẹ pé lójú ọ̀nà yìí gan àwọn tí wọ́n ló ní ìlú kan nínú àwọn ìlú islam náà ní kúfà gẹ́gẹ́ bó jẹ́ pé ń bẹ ní kúfà máa ń yẹ sùlùkù pẹ̀lú kọ̀ọ̀sẹ̀lì àwọn bá kọ́ wọn rí ojú ọ̀nà fíkìw wọ́n ń bẹ ní kúfà yẹn pé kúfà màrúfùn kúfà wà màrúfàtùn àmà pẹ̀lú pẹ̀lú mẹ́ni pẹ̀lú fík wàlẹ́hìn gẹ́gẹ́ bó jẹ́ pé ń bẹ ní kúfà àwọn tí ó rojú ọ̀nà fíkì wàlẹ́hìn mẹ́rin òfin àwọn tó yẹ sí wípé wọ́n tún ní ìgbìyànjú nínú lójú ọ̀nà yìí nínú ní kúfà wọn bẹ́ẹ̀ yẹn ni pé ìlú kọ̀ọ̀kan ló ní peculiarities ẹ̀ ìlú kọ̀ọ̀kan ló ní àwọn peculiarities ẹ̀ nínú àwọn peculiarities ikú àwọn zohad wà àwọn ibad nínú àwọn peculiarities Kúfà wọn pọ̀ àwọn táwọn ń yẹn máa gbọ́ o wà á yà wùlà àwọn táwọn ń wì ló sì bú ìlànà lùsàtì ìgbàhírà wọ́n fi wọ́n ti síbi aṣọ tó hàn kò yẹ báyìí sìn yìí aṣọ tó hàn tá máa ń wọ̀ náà fi wọ́n ti sí kẹrọ báwọn gẹ́gẹ́ náà ń pe àwọn bẹ́ẹ̀ àwọn aṣọ tó wọ̀ tó hàn tó hàn tó máa ń wọ̀ náà fi wọ́n ti sí wàhíyá libasu tù òun la sọ onírun ẹ̀dá kò kí ni bí o tẹ́lẹ̀ yà ń sọ́ọ̀sì ètò ìyẹn sùn fi báyìí kí n bọ́ sórí rédíò kan máa sọrú eléyìí oṣù ìjà ńlá ìṣe jàbàtà jàbàtà náà máa jàbàtà náà máa karú tí ó máa tí ó máa túrù ráì wọ́n máa sọ̀rọ̀ lára máa sọ̀rọ̀ lára. wọ́n ní fàtíyà fi àṣàdìdì wọ́n ní nígbà yẹn náà wọ́n á pe ẹnì kọ̀ọ̀kan wọn wípé nítorí aṣọ tí wọ́n máa gbà yẹn tó máa rẹ̀ lára wọn aṣọ tí wọ́n máa ń họwọ́ aṣọ sùf aṣọ onírin aṣọ onírun ẹran tó máa rẹ̀ kàkí ìlàbí aláàdìyẹ náà fi máa ń pẹ̀lú kọ̀ọ̀kan wọn ní sùfí ẹni tí ń wọ aṣọ sùf kìí jẹni tí ń rìn rìn tí ń jẹ lọ́la kìí jẹni tí ń sayí lọ́la fún ẹ sayí lọ́la ń ti wọn. wọn ẹ sayí lọ́la wọn ẹ ṣe záwí àwọn náà wí ọ̀dà záwí tí wọ́n máa ń ṣe mú wa ibi tó bá ti ń sayí lọ́la ti wọn ọ̀yà mú wa ìlànà tọ̀rí pẹ̀lú tó bá fi ń ṣe ọ̀yà mú wa. wọ́n yé ní tọ̀ríkà àwọn yé ṣe tọ̀ríkà. ọlọ́run ṣàánú wa wọ́n ni wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ ni nítorí aṣọ tí wọ́n ń wọ̀ wọ́n wà máa ń pè ní kọ̀ọ̀kan wọn ní sufi wàléyìísà tọ̀ríkùhùm wàléyìísà tọ̀ríkùhùm muqayyada bilibasi sù kéde kójú ọ̀nà tí wọ́n rìn ni wọ́n ń lọ́wọ́ àmúkọ́yàdú pé aṣọ súùfù náà gbọ́dọ̀ máa wọ̀ kéṣe pé torí ojú ọ̀nà tán rìn àbí ojú ọ̀nà yẹn lọ gba wípé wọ́n dé pé ẹni tó bá fẹ́ rin ojú ọ̀nà yìí o kọ́ ọmọ wàásù onírin àwọn tẹ̀ ṣe zọ́ọ̀dì ni wọ́n mi ṣe kíni wọ́n fi ń ṣe ìráyé sáni ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ibi tó ti kẹrọ ni àwọn kan ní gbé wọ́n kàn òun kàn hi ọ̀rọ̀ lábàdì ó nìyẹn ti máa hi ọ̀rọ̀ lábàdì tọ̀ òwe léyìí ọlọ́run bá ní kí ó jẹ́ kó sáǹfààní fáwọn tó ń wó dúdú ọlọ́run bó ti bá wa sí payẹ́ mi àwọn tí òwò dodo náà. na wọ́n ní wàláhùn alájọ̀bù dálìkà kì í ṣe fáwọn náà ṣe lọ́rọ̀ èèyàn pẹ̀lú asọ́tọ̀ ọgọ́rọ̀ máa wọ̀ nìyẹn àwọn làwọn kàwé pé táwọn bá bẹ ara yẹn sára táwọn máa wọrú aṣọ yẹn nígbà tó wá ti kó wọn wọrú aṣọ yẹn táwọn èèyàn ní lára wọn wọn ń pè ní ẹni tí ń fi ẹni tí ń wọ aṣọ kan ṣe látara wọn kìí ojú ọ̀nà wọn tí wọ́n rìn òun ni wọ́n kọ ìyáda fún wọn di ojú ọ̀nà yẹn pé tọ́wọ́ fi máa rin ojú ọ̀nà yìí irú ìwọ̀n aṣọ tó máa wọ̀ rí àwọn kọ́lẹ́jì sí lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ ń pè wọ́n bẹ́ẹ̀ nítorí aṣọ tí wọ́n ti kéde tó hàn lára wọn tán wọ̀. wọ́n ní wàlá ẹ̀ńlẹ̀kùn amọ̀rọ̀ bíhì àwọn òṣìṣọ́ wípé àlámọ̀rí kankan wọn àtàṣì kankan mọ́ wọn àtàṣì àlámọ̀rí kankan mọ́ nǹkan tán ṣe wọn àtàṣì ẹ̀ mọ́ pé ẹni wá tí wọ́n ń ṣe báyìí yóò máa wá rí kinní kan gbàyẹn náà wá rí kinní kan wọ́n máa wọn sẹ́fún wọ́n máa gbé wá kí náà ń gbé wá kí náà ń gbé wá ìgbékúgbé náà ń gbé wá yẹn gbogbo àwọn káṣù tá a sọ yẹn tá a sọ ìpìlẹ̀ àwọn oníṣubú àwọn eléyìí ò rí káṣù kankan wọ́n yẹn ṣe káṣù kankan. wọ́n ní láàkì ùdífù ilayhi àwọn èèyàn náà kàn fi wọ́n ti síbẹ̀ láàkì ùdífù ilayhi àbíyẹ̀ tó ń mọ̀ kí ó kà mẹ́ ùdífù wọ́n fi wọ́n ti síbẹ̀ ni àwọn ẹsẹ̀ òṣàt àwọn akẹ́kọ̀ọ́ ra wọn bẹ́ẹ̀ nítorí aṣọ tí wọ́n ń wọ̀ làwọn èèyàn fi ń pè wọ́n bẹ́ẹ̀ kì í ṣe kójú ọ̀nà kan tí wọ́n rìn wọ́n nítorí kọ̀ọ̀kan tí wọ́n rìn tọ́lá pé owó ẹ̀fọ́ ní ká máa wọ̀ wọn àti ṣé lọ́rọ̀ àpé tọ̀rí kan tiwa àwọn èèyàn nìkan ń pè wọ́n bẹ́ẹ̀ nítorí pé wọ́n rí wọn kí wọ́n hàn pẹ̀lú aṣọ yẹn. lìkáwọ́ nìyí nítorí pé nǹkan yẹn jẹ́ zọ́hírù wọ́n ní lìkáwọ́ nìyí zọ́hírù alhal nítorí pé eléyìí jẹ́ ìṣesí indahum lahu haqa'iqun wa ahwal lọ́dọ̀ àwọn wọ̀nyí wọ́n ní ó láwọn haqa'iqu kan ó ní àwọn nǹkan kan tó jẹ́ nǹkan nǹkan àwọn àwọn haqa'iq àwọn nǹkan pàápàá kan tó wà níbẹ̀ wa ahwal àtàwọn tẹ́tí ma'rufa èyí tó ẹ̀pá àti mà wọ́n ní ọ̀sọ̀kúnlá mo fi ń ṣòdúró dìbò ọ̀rọ̀ tó yí wọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn yìí wọ́n ti wá sọ̀rọ̀ nípa kí làwọn ààlà tasawufu lọ́dọ̀ tiwọn àti kí ni ìtàn rẹ̀ àti ojú ọ̀nà tí ọmọ rìn àti ìwà tí ó wà lára ẹni tí bá ń tí bá ń rí ayé sáyìí tó yẹ pé ká máa wọ aṣọ tí ò lówó lórí káfí yẹpẹrẹ ayé yìí lọ́wọ́ pẹ̀lú wọn. wọ́n ní ẹni gbóná apá kan tó sọ pé àsúfí ẹni tí bá ń wọ aṣọ súf ẹni tí bá ń ṣerú kéyìí mọ̀nsọ́fà mínẹ́l kájì ẹni tó bá ń mọ́kù èrí ni kìí ṣe ẹni tí ọmọ tí ó níyàwó mẹ́sàn-án kìí ṣe ẹni tí ó níyàwó mẹ́wàá tí ó níyàwó mọ́kànlá tó kan ní gbogbo wọn. bọ́ọ̀lù náà ti lè jẹ́ ọkàn ya wèrè bọ́ọ̀lù náà ya mọ́kànlá ń jẹ́ ọkàn ẹni mọ̀ fi làkà ìwà ṣeré ni. àwọn bẹnu àròbó ni tí ẹ̀sọ́ pé ìyàwó mọ́kànlá ẹyọ náà ni. kí ẹ máa kí ẹ máa báwọn obìnrin sùn ní gbangba kí ẹ máa báwọn obìnrin sùn lọ́sàn-án kí ẹ máa báwọn obìnrin sùn káàkiri kí kí ẹ máa wòkè kọ́ máa wòkè di orí gbóná kọ́ máa wọ̀ nǹkan kan kọ́ máa sọ̀rọ̀ hàn bẹ́ẹ̀ ni táwọn ìjànú kó sí lára wọ́n ní gbogbo eléyìí ò síbẹ̀ ó ní mọ̀nsọ́fà minel kadiri ẹni tó bá má kó mi ìdọ̀tí wọ́n tẹ́lẹ̀ minel fitri tó sì kún fún àwọn ọ̀rọ̀ tó dáa tó kún gẹ́gẹ́ fún àwọn ọ̀rọ̀ tó dáa wàstáwà ìndàwù záàbù wàlhájàrù tó jẹ́ sí pé lọ́dọ̀ rẹ̀ àtòkúta àti góòdì òkan náà náà wà yẹn ni pé kọ̀ọ̀ká góòdì kúndì òsè òkúta kún ni bókúta òsè báàlù lọ́dọ̀ rẹ̀ níbi tí ọ̀ka ayékúndé bẹ́ẹ̀ náà ni ọ̀ka góòdì kún wàstáwà ìndàwù záàbù wàlhájà ẹ àwọn àwọn domination àwọn àwọn tó ráyé sá àwọn tó yẹ pé bẹ́ẹ̀ mú góòdì lọ bí òkúta ní òrì torí pé gbogbo nǹkan mú lọ́wọ́ tó kun yín lójú pé góòdì ni òun ọ̀ka kún òun ọ̀bàbà rẹ̀ bí òkúta lásán tí ò wúlò bí òkúta lásán lòun kà sí oníkùn àwọn tó bá rí báyìí ni kìí ṣe àwọn oníkùn bẹ̀m̀bẹ̀ àwọn oníkùn bẹ̀m̀bẹ̀ tí àwọn tó rà sí ní ti táwọn kà máa kó bẹ̀rẹ̀ jọ kọ́ máa kọ́ kà máa dá sàlátù rẹ̀ kọ́ máa ẹ̀dá òun kéèyàn máa ta ìjáàbù ẹ̀rọ kan àwọn ìjáàbù tẹ́ lè parí ní three hundred five hundred kọ́ máa ta two thousand one five ẹ̀wọ́n ọdún èèyàn tí ó ta ìjáàbù àtàlátù fún ẹ̀dá kọ́mọ́ọ̀lì òde ní mọ́tò mi yóò bísíǹsì tó bísínẹ́sì tó pè ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó wá ní òní tí nǹkan sọ̀rọ̀ kẹsẹ̀ tó fi gbàgbà sọ̀sẹ̀ mí. tóun sì dùn kó wáyé láàyè márùn kaba lámárùn kaba ń ṣe. àwọn ẹgbẹ́ àwọn obìnrin àwọn ọkùnrin sì ni ó kálukú ń pèsè wáyé káàkiri tẹ́lẹ̀ sábẹ́ àdúrà yóò ṣe kọ̀ǹtẹ́ àdúrà sì tún lọ́wọ́ jẹ pẹ̀lú. kí ẹ máa ta pure water pure water tablet kan ní múrí kan nígbà tá ń ta ní náírà márùn-ún wọ́n ń tayọ kan ní fifty naira nísìnyí tájẹ́jì pure water kan ẹ̀dá kun bí ẹ bá ra bí abáàgì pure water mẹ́wàá ẹ̀ mọ iye tó fi pa bísíǹsì kún ọ̀sìn gbọ́dọ̀ mọ́ ra bísíǹsì wo ló pè tó yẹ òsán ẹ̀dá kun bísíǹsì wo ló tó pè tó yẹ lọ́jọ́ ọ̀sẹ̀. kò sí ní sọ táàsì wọn ò ní gba táàsì lọ́wọ́ rẹ̀ tí wọ́n mọ̀ fojú àfáà wò àbí ráhùn bó ńgbà wo lèyìn ní ra mọ́tò ńláńlá bẹ̀ yìí téèyàn ní ma gun mọ́tò mẹ́ wọ́n ní kìí ṣe àwọn tí kan gun mọ́tò bẹ̀m̀bẹ̀ sáṣe kun bẹ̀m̀bẹ̀ dáka kó tẹ́ sagbada ẹlòmíì tó kó ẹlòmíì wa tó ka sọ́wọ́ ọ̀tọ̀ lóbìnrin tí wọ́n wàláì àwọn obìnrin náà ma ba ọ̀rọ̀ ka ìkan bẹ̀m̀bẹ̀ ń sú ìkan bẹ̀m̀bẹ̀ ń agbo ní tó ṣe tẹ́lẹ̀ tó ṣe bẹ̀m̀bẹ̀ bá rà láàgó ní nàá wọ́n kà ya ọba di wòlíì àwọn obìnrin ni máa ń wẹ̀

wàláhì àwọn tó ọmọ kí wọ́n máa jẹ́ mùrí ní tiẹ̀ òun ò sì mọ nǹkan kan bẹ́ẹ̀ bí kúránì fún bẹ́ẹ̀ dórí ẹ̀kọ́ lò bí tí wọ́n máa kàdé kí ẹ̀ máa sáago ṣe kó sì di wòlíì. àgbà kan lélẹ́yìí o wàláhì wàláhì kìí sí ọ̀rọ̀ ẹ̀rí fa kìí sí ọ̀rọ̀ ẹ̀rí o wàláhì ọ̀rọ̀ tí ń káyìn ra àti ìrìnlá àgùn sí ni wàláhì kìí sọ̀rọ̀ ìrìnlá wàláhì ọ̀rọ̀ tí ń panilẹ́kùn ni ẹ̀ mẹ́ pé n ti ń bàlùmọ̀ jẹ́ nìyẹn ni kéèyàn máa sago kó dàfà láì lọlé kéwú nígbà yẹn sì njọ wàláyé njọ tí njọ tí òfò wọn bá yàn sàlùwà láyé láyé ọkùnrin aláàgó tó tó di wòlíì ni nàmbá sàlùwà lá wàláyé ló ṣe bẹ̀m̀bẹ̀ báyìí ló ṣe hàn án pàkálẹ̀ tí bá ń dúwà yìí àti ní ah, gbogbo mi. gbogbo àwọn nǹkan báyìí òun kọ́ ni wọ́n sọ ẹni tó bá ń mọ́ kìí ṣe ẹran oníṣu fi náà ń júwe o ẹ̀rọ ọ̀run ni tó máa ń mọ ẹni tí fi ẹ̀rọ ọ̀run sọ ni tó máa ń bẹ̀ amọ́ni ti já ní kẹ́kẹ́ ní sọ́kàtà kàtà yìí gbọ́dọ̀ ti mọ́ ẹ̀rùn tó jọ̀ kẹ́kẹ́ kẹ́kẹ́ sọ́kàtà kàtà yìí ẹ̀yìn tó máa ń mọ ẹni wọn kẹ́ ní fífi ṣe dájọ́ pé no àwọn ìyẹn àwọn tí wọ́n tí wọ́n dìde ní bá sọ̀rọ̀ tó máa ń wọ aṣọ súùf tó máa ń wọ aṣọ inú tí wọ́n pẹ́ra wọn ní súfí àwọn yẹn nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ tó yẹ aṣọ tí wọ́n ń wọ ẹ wo fífi ṣe bí àti ń sàlàyé ẹ lọ́kùn kí ló kù lágbo náà wọ́n máa yìí ọ̀rọ̀ yìí ń ka mi la púpọ̀ torí èmi ò máa kéèyàn kàn kéèyàn kàn máa sọ àwọn èèyàn nù kó kàn máa tó ọlọ́run bó sànú dé gbogbo àwọn tí ń náwó tí ń náwó orú nǹkan báwọn náà ọlọ́run àti kí ló jẹ́ kí wọ́n yí padà kárí máa náwó yẹn síbi tó dáa. náà ìgbà tí bùrù tẹ́mi àwọn ń bọ̀rọ̀ yẹn lọ tí bùrù tẹ́mi àwọn ń bọ̀rọ̀ yẹn lọ ẹ̀wọ̀n wo pẹ́ẹ́jì tó ń wá lọ kàrí tó bá ti pé ìṣẹ́jú yẹn bá ti pé dá mi dúró inshallah àmà kọ́ntínú lọ́la ìgbà tí Ibn Taymiyyah àwọn ń bọ̀rọ̀ yẹn lọ. Naam. Ah, Ibn Taymiyyah àwọn sọ̀rọ̀ nípa wípé mẹ́rin Siddiq ìtumọ̀ As-Siddiq òun náà ni afdalul khalq ba'da al-anbiya àwọn ni as àwọn tí wọ́n jẹ́ ẹ̀ẹ́n lọ́lá jù náà àwọn ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ọlọ́ọ̀bà àwọn as ni kama qala Allahu ta'ala ẹgbẹ́ bọ́lọ́ọ̀bà àrígáyọ̀ sọ wípé fa ulaika mẹ́rin lẹ́yìn ẹ̀mẹ́ lọ́wọ́ àríyìn àwọn tó bá ń rin ojú ọ̀nà tá a wí wọ́n máa wà pẹ̀lú àwọn tọ́lọ́wọ́ bá àlékè ọlá tí ọlọ́wọ́ bá parí ìdára lé lórí minan nabiyyin bẹ̀rẹ̀ látọ̀rí àwọn ànábì ọlọ́wọ́ bá wọ́n máa wà pẹ̀lú wọn wàsídìkín àwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́wọ́ bá ní àsídìkún wàṣúhadà àtúnwà àtàwọn tó kúkú ṣàhídì wàsọ́líhìn àtàwọn ẹni rere sufi wọ́n tó lè jẹ́ pé lọ́dọ̀ wọn kò sí ẹni tó lọ́lá lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá tó ẹni tó bá jẹ́ súfí lakin huwa fi hakikati náírà mìíràn siddiqina fahuwa siddiqu alladhi ikhtassa bizuhdi wal ibadati ala alwajhi alladhi ijtahadu fihi wọ́n ní láti wọ́n ní tòótọ́ wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ṣùgbọ́n huwa fi hakikọ tí ń sọ ìjọsìn tó lẹ́rìí tó ti ń sọ júhùdù wọ́n ní fìlà àkíkọ̀ náà ní mílíọ̀nù sìdìkì lọ́wọ́ ìran kan náà wà sìdìkù ni. pẹ̀wọ́ sìdìkù wọ́n nílò ẹni báyìí sìdìkù ni alẹ́bí ìsásọ̀bì zuhudi ẹni tó yẹ pé òun ọ́ sa ara rẹ̀ lẹ́sà pẹ̀lú ìráyé sá wàlẹ̀ rìbáàdàtì àti ìmọ̀ ìjọsìn fọ́nà ọba àlàlùwájú ìlẹ́rìí sáhàdù fíhì lójú àwọn ọ̀nà lójú ọ̀nà tó ń gbà gbìyànjú yẹn láti fi jọ́sìn fọlọ́wọ́n bá yẹn fàkàrà siddiq min ahli hadhihi at-tariq kama yuqal wọ́n ní ọmọ wájẹ́ siddiq ní ojú ọ̀nà ní ojú ọ̀nà tọ̀ríkù tí ń rìn yẹn tọ̀ríkù zuhud wà ní ìbádà siddiq lẹ́ni ọmọ jẹ́ lójú ọ̀nà yẹn torí pé ó ń ṣe gbìyànjú lójú ọ̀nà az-zuhud wal ìbádà nítorí pé wọ́n ń ṣe gbìyànjú lójú ọ̀nà az-zuhud àti ìbádà yẹn yóò máa jẹ́ kí ni o yóò máa wá jẹ́ siddiq min hali hali sọ̀rí kàmá yòkọ́n. fakana siddiqo fakana siddiqo min hali hali sọ̀rí kàmá yòkọ́n. ẹ̀yà tó ń sọ wípé siddiqul ulama àwọn àbọ̀ sọ wípé siddiqul ulama àwọn akẹ́jọ́ siddiqu náà àwọn ulama ni siddiqul ulama wa siddiqul umara àwọn tó ń jẹ́ siddiqu nínú àwọn umara ni siddiqu al-umara àwọn tó jẹ́ ẹni òdodo nínú àwọn umara ni bẹ́ẹ̀ lámàrí siddiqu zuhad àwọn tó ń jẹ́ siddiqu nínú àwọn zuhad sídìkù lẹ̀ bọ̀ àwọn tó jẹ́ sídìkù nínú àwọn tó ń sin lọ́wọ́ ọba ńlọ́wọ́ ọba tí ní sin lọ́wọ́ ọba tó lẹ́rìí àwọn sídìkù wọn rè sídìkù al-ibad sídìkù az-zuhad sídìkù al ìṣàkùnrin islam ní bá ṣe máa ń sọ nìyẹn alkhassu min as-siddiq al-mutlaq wọ́n lè wà special ju ká sọ pé siddiq al-mutlaq lọ tẹ́lẹ̀ as-siddiq al-mutlaq òun lè sọ pé in all ramification siddiq ni kò ní dìgbà ìbáṣọ pé nínú àwọn umaro ló ti jẹ́ siddiq in all ramification siddiq ni ẹ kò yẹ bá ní wọ́n lè yí báyìí ọwọ́ alkhassu min as-siddiq al-mutlaq wa duna siddiq al-kamil kò tó wá kò tó siddiq tó pé tó yẹ kí gbogbo ọ̀nà lòun ti jẹ́ siddiq tiẹ̀ wọ́n ní kò ẹ̀ wọ́n ní wàdúnà sìdíkì kámil àfìdíkìyà ẹni tó yẹ pé sìdíkìyà rẹ̀ níbi gbogbo ọ̀nà ló ti jẹ́ sìdík mina sọ̀hábàtì àwọn wọ̀nyí àwọn táwọn àrí tó yẹ pé àsìdíkù àsìdíkù àìkámìlù sìdíkìyà àwọn tó yẹ pé sìdíkù wọn pé in all ramifications àwọn sọ̀hábà ni wọ́tàbíìn àtàwọn tàbíìn wọ́tàbíìn àtàwọn tó tẹ̀lé wọn. fàlínà ìlú ìlànà àdùhà wọlé ìbáàd minal basiriyin. wọ́n ní tàbí wọ́n sọ ẹ máa wọ ẹbí tẹ́mi àrùn yọ̀ọ̀ra ẹ̀ o. wọ́n tàbí wọ́n sọ nípa àwọn tí wọ́n ń jọ́sìn fọ́lọ́ ọba àwọn tó ráyé sá nínú àwọn ará básọ́rọ̀ yìí nínú àwọn tani nínú àwọn ará básọ́rọ̀ tá máa ń wọṣọ súùfù lọ́sìn pè wọ́n ní súùfì ìjẹ́ta àwọn súùfì ní màá ń sọ̀bà àwọn ará básọ́rọ̀ wọ̀ mọ̀ sí lára wọn. kọ́lẹ̀ bàbá wọ́n ń generalize ọ̀rọ̀ ibi wọn wọ́n sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ibi tó kọ́ ti jáde gangan kìí ṣe ìkàwé sàkídà ní ìyàwó tó má kìdà sí wàwọ̀ aláàt àwọn ọmọ náà dín àwọn tó má kìdà sí yẹn wá nìyẹn àwọn àkídà tó wá dàtí wùjú sọ fún mi sọ́wọ́ lára àwọn abáṣọ́ wí àwọn àkídà tó ìlú sọ́wọ́ lára àwọn káṣù sọ́wọ́ lára wọn àwọn panáwó àwọn àwọn ádámù tọ́lábì jáná wàlfìrọ́ọ̀rì láwọn tí ń wá ìjẹ́lẹ̀ tààrà wọn sànù wa dé. naam àbáwọn lọ ọyá bí iná la parí sí lálẹ́ yìí. wọ́n ní tàbí wọ́n sọ nípa àwọn àwọn wọ̀nyí wùláyíkà àwọn wọ̀nyí tájẹ́ zuhad tájẹ́ abad nínú àwọn ará basrọ̀ pé ìnáhùn sì dìkúnà pé sìdìkú náà ni wọ́n fàhùwà kàmá yuqalu an a'immati fuqaha wọ́n ní ọ̀rọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ nípa àwọn a'immati fuqaha pé min ahli kúfà náà àwọn ará kúfà náà sọ pé a'immati fuqaha ni wọ́n pé innahum sìdìkú àìdọ̀ sìdìkú náà àìdọ̀ pé àwọn náà sìdìkú náà ni wọ́n náà fuqaha bẹ́ẹ̀ ni bá tọ́ bẹ́ẹ̀ bá tọ́ sìdìkú náà nínú ìbára tẹ́jọ́ ti dìkú nẹ̀ nínú zuwud tẹ́gbọ́n tó bá sọ́rọ́ gbajúmọ̀ pẹ̀lú ìbáàdà sí zuwud ẹ̀ ń bá mi dé bẹ́ẹ̀ ni láti sọ nípa wàhálà rìkúfà pé ti dìkú nẹ̀ làwọn ẹ̀jẹ̀ náà fòkò ayà ti dìkú nẹ̀ lẹ́jọ́ náà ẹ̀rọ náà tó bá wọn náà ẹ̀ lè fi gbàgbàgà pẹ̀lú wọn nínú ọ̀rọ̀ fíkì àti ẹ̀lù lára kúfà bẹ́ẹ̀ ti lè fẹ́ gbàgbàgà pẹ̀lú àwọn ará bá sọ́rọ́ nínú ìbáàdà àti zuwud ìgbà tí mo lè wọ́n ní kúlùm bí hasabi sọ̀rí kẹlẹ́rì sàlákàhù ó ń kálukú yóò máa jẹ́ sì dínkù níbàámu sójú ọ̀nà tí ń rìn ni àwọn tí ń yọjú ọ̀nà ìbádà zuud àwọn arábọ́sọ́ ti dínkù ti dínkù lẹ̀ wọ́n máa jẹ́ lójú ọ̀nà tiwọn nítorí wọ́n rìn dógóńgó báwọn ti bá àtàbí ti fẹ́ kán rìn àwọn arábọ́ àwọn ọkùnrin káwọn náà rí ojú ọ̀nà tí kíwà ti rìn dínkù lẹ̀ làwọn náà máa jẹ́ nítorí wọ́n rìn dógóńgó bí ó kálukú ní hasabi ọ̀nà tó bá rẹ̀ nìtọ́ àti láàyè wa rasulihi nínú tẹ̀lé tọ́lọ́ ọba jíjẹ rẹ̀ fi hasabi jihadihi nípa mo ti bó bá ń gbìyànjú tó wọ́pọ̀ ní yakununa min ajalli siddiqina fi hasabi zamanihi ó dà wọ́n lè wà nínú àwọn tó gbangban jùlọ náà wọ́n siddiquna nípa mo sásìkò tó ti tẹ̀mí ni. tabaja àwọn wọ̀nyí nínú àsìkò tó ti ẹ̀ pé inú àwọn tó gbangban jùlọ náà wọ́n siddiquna ni bi hasabi zamanihi ni nítorí àsìkò tó ń lò pé tabakọ̀mpíà sí àwọn èèyàn tó wà wọn àwọn ni àgbàlagbà siddiquna lásìkò yẹn ni wọ́n ń sọ kéde pé kéde pé ní ìfojúwo gbogbo ìtẹ̀ Islam kọ́ ẹ̀rọ mi gbọ́dọ̀ jẹ́ nkọ̀rọ̀ yìí tó parí pé nítumọ̀. fahum min akmali siddiqi zamanihim wọ́n wà nínú àwọn tó pé jùlọ nínú àwọn siddiquna zamani tí wọ́n ní. wọ́n ní wà siddiqu filhassan awal àmọ́ àwọn ẹ̀ńtọ́jà siddiqu ní àsìkò alákọ̀ọ́kọ́ lásìkò anabi Abubakar akimalu minhu òun pé jù wọn lọ

bóyá ká kúkú pa ogun tá n bá pọ̀ sí bóyá ká kúkú rántí ká pa gbogbo súfì gbogbo àwọn àpapọ̀ súfì àwọn fẹ́ wú owó náà pẹ̀lú ìtàsó wúfù látòkè délẹ̀ àtẹ́lẹ̀ tí ò sí nàìjíríà àtẹ́lẹ̀ ìjì ń bẹ nàìjíríà gbogbo ọlá fẹ́ kó papọ̀ gbogbo òde òde pakistan súfì wọn abẹ́jọ́ ọgbọ́ yé àbáwọn eléyìí fẹ́ ká fèsì àwọn titi ará áfíríkà o tó bá àwọn fásánù ibrahim niyaz àwọn fásánù ibrahim eh, amadu tijani àwọn ará áfíríkà nu kí àwọn ọmọ bọ sàárẹ̀ ní sí kí wọn lọ máa bọ sàárè sí nìkan sáwọn eléyìí ń bọ sàárè àbí kí àwọn ṣe sí nìkan kẹta kóra lọ́dọ̀ nígbà lọ hajj yóò lẹ bẹ̀rẹ̀ náà sí etí ìpọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tọ́ba wọn tọ́ba wọn ọmọ wa láyé. àbí yóò náà bẹ̀rẹ̀ àkóra lọ sí nìkan rẹ tó kóra wọn sí pléènì. bí ó ti bẹ̀rẹ̀ káńtà àwọn jẹjú wa ni kí ló ṣe ń bẹ̀ kí ló ṣe sí nìkan gẹ́. mẹ̀dínlẹ́tù káwọ́dà kí ló ṣe ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ sí nìkan nìkan tí ọ̀dọ́ tó nàìjíríà ti ní àbẹ́bẹ́ àlùbáríkà èsìsìnì gàtí ò lé àgàlẹ́gà kan bẹ́ẹ̀ ní gàtẹ́ ń dáko <laughs> wàlá nàìjíríà máa ń tẹ́gbẹ́ ìsìnìgà ni nàìjíríà máa ń rọgbà ìlú wòlí ìkàmọ́ bá ìsìnìgà amẹ́ríkà amẹ́ríkà ju nàìjíríà lọ ẹ̀já pàṣẹtì kéwú mélòó náà ó ṣe ń darí kéwú mélòó náà ń ké ní ìsìnìgà àwọn tó kéwú ìsìnìgà gẹ́ lọ ké ní káyọ̀ ni kéwú mélòó ní bẹ́ẹ̀ ìsìnìgà tẹ̀ ń ṣe kí ní báyìí ní lọ́n ké nàìjíríà làwọn náà lọ́n ké òsì kankan ní náà ó kà lọ dáko lásán orúkọ ọfẹ gbasẹ ọfẹ gbasẹ burúkú ló ń wọlé ọ lọ́wọ́ tó máa tó máa sọ̀rọ̀ àyè di nǹkan bàbàrà ọlọ gbasẹ so eléyìí báyìí wọn ní sì dínkù àsìkò ìgbà àkọ́kọ́ olóró jù wọn lọ hmm? wọn ní filasiri awal wọn ní wàsí dínkù awal akmal minhum wasidikuna darajat wa anwa wọn àwọn sidikun ìpele nípele ni wọn wà onírànra ni wọn àti bákan náà wàlẹ̀ hàdà yóò jà lèkúlì minhum sínú min al-ahwal wàlẹ̀ ìbàdà wọn lọ jẹ́ lọ́jọ́ sí pé ààrí nínú àwọn táwọn wuyì ààrí fún ẹ̀kọ́ kan nínú wọn àwọn onírànra àwọn sínífù nínú àwọn ahwal nínú àwọn sẹ́sí wọn wàlẹ̀ ìbàdà tó yẹ pé àkọ́kọ́ wà àkàmọ̀hù tó ń kálukú wọn tán rí fi rinlẹ̀ tán rí ṣe dáadáa ju ara wọn lọ wà bá bàbá wọn lẹ́yìn tó lè jẹ́ pé nǹkan yìí ó borí lórí ẹ̀ wà nǹkanà wà nǹkanà ghayruhu fi ghayri dhalika sílf bó tẹ̀ pẹ̀lú míì nínú ọ̀nà nínú ọ̀nà míì tiẹ̀ ẹ̀ wọ́n ní wà nǹkanà ghayruhu fi ghayri dhalika sílf wọ́n ní bọ́ bó tàwọn jẹ́ sẹ́nu mi tó yàtọ̀ sí irú sínfù yìí akmal minhu wa afdal minhu òun tó lè lọ́lá jùlọ ó sì lè pẹ́ jùlọ òun ò sì sí nínú sínfù tí ọ̀nà tó ń rìn yẹn. wàlíájìlì máa wá fún àfikẹ́ sí ìṣìmínà ìṣìyàdì ọ̀tàná fẹ́yì fíìhì wọ́n ní tó bá ṣẹlẹ̀ láàrin àwọn táwọn ń wúyì lọ́pọ̀lọpọ̀ wọn nínú àfikẹ́ ìṣìyàdì dá ẹ̀sán sùn fún ọ̀rí kìhìn láwọn yẹn ti ṣe pàǹfà lórí ipò wọn. pàtó ẹ̀jẹ̀ tó ń dáná wọn nítorí bí ó sún fíṣe wáyà kọ̀kọ̀ síra wọn tó bá wọn lásìkò ilẹ̀ bó ṣe ń bí kíní ṣe ń bọ̀ wọn ló jẹ́ pé àwọn èèyàn ti yàpa wọn sì yàpa nípa ta ń pè ní sufi gan ló fi jẹ́ pé wọn lé alákọ̀ọ́kọ́ wọn láwọn èèyàn kan bẹ fàtọ̀ìfàtù zamat àsòfíyà àsòfíyà tó wà tasọ́wù àwọn èèyàn kan wọ́n ní nǹkan burúkú ní jẹ́ àtọ̀sọ́wù fàti sòfíyà ilé ìlà bẹ̀rẹ̀ lórí ẹ̀kọ́ ilé ọgọ́ ọlọ́run lọ́la insha Allah àgbè ọ̀rọ̀ àti ìdílé bíi tọ́ka àmáwò yìí gbọ́rọ̀ látòrí kò dídú wọ́n sí máa ń gbé wọn kí nǹkan á yọ àyọ ká bẹ̀yẹn hmm? kí ni àyọ ká bẹ̀yẹn ẹ̀yin lẹ́wọ̀ ibi nìdébí àjọ ọ̀dọ̀ tọ́run nígbà táyì sàmùkùn mẹ́kọ̀ọ́ àwọn ògbé láti pìlẹ̀ ni àwọn ètò ẹlẹ́bù tí ó borí tí ó bó sàlẹ̀ yóò wá kàárín

fáwọn èèyàn tó gbọ́ wa ẹ́ níbi tó jìnà jù báyìí lọ kí náà ń pè ní súfí pé bá ní so súfí ẹ má jẹ́ ń tàn yín nǹkan kí nǹkan ni o nǹkan kí nǹkan ni ẹ má jẹ́ káni ká tàn yín ẹ má jẹ́ káni ká fọ̀rọ̀ Ibn Taymiyyah kó rújú báyìí Ibn Taymiyyah ti ń wí ọ̀tọ̀ ní nǹkan tí Ibn Taymiyyah wí òun ní ibi tó kà ní ibi tó kà ní àlákàgbé látẹ̀yìn ibi tí wò ti gbé látẹ̀yìn nítorí bá di lọ́la á jà sí ibi tó kà ń gẹ́gẹ́ kó lè bá gbọ́ yé ibi tí ibi tẹ́mi à ń sọ kó lè bá gbọ́ yé làá fi gbé látẹ̀yìn mẹ́tì kàtírà nù mẹ́tì kàtírà nù yé kan hejira labadi so kọ́lọ̀ bá nìkẹ́lẹ́ kọ́ sànù wa hadha wallahu a'lam asọ́lá wa sálàmù bá rakàlà nàbí yìnyín muhammad wa alihi wa sahbihi ajma'in so wọ́n ní kí a sì kéde fún wa pé a ká gbìyànjú láti bá wa dá sí owó epo kátọ́lọ́ bá nìkẹ́lẹ́ bá yẹn dà fún kálukú láti dá sí so kí a dá sí ọlọ́run bá nìkẹ́lẹ́ so ní ìyàn ayé àti ní gbangba alkiyama la ilaha illallah so ẹ jẹ́ kí a rí àwọn tí ó bá wà gbà so subhanaka wa hamdik shada la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa salam